love this job but I want to tó my necessary i'm not available for uh, just I want every day, every day, mash the same old thing mm -hmm. not having head not i'm not condemning anybody's job yeah, but yeah. at you see the way the movie industry is it's going, going now. yeah. It's really big. Yeah. So if you have to do it, do it good right. or do not do it at all. Okay. So I'm not available well, available some people will start one way You're right. Some people will You're right, but because I'll, one way not lẹ́yìn náà fi Thank you. Yes, it's been a long time coming. Yeah, so, so right now, tí yóò bá continue kò tí yóò ṣe. Ọ̀tún máa wà òsì Yeah, mm. so definitely tí yóò bá continue kò tí right now then me, we pé èjì wo ni Okay, yeah, that's With the uh, experience yóò ti ní so. Ẹ ẹ pẹ̀lẹ́ ṣe rí nǹkan kan ṣẹlẹ̀ tí ẹ rò ní ìrọ̀pẹ́ ẹrù rí. hello my people welcome back to our channel today we go talk about something wey dey touch the heart our popular yoruba movie actress kemi afolabi don open up about wetin make her stop acting recently e no easy but she don share her story with us and we go share am well so in one video wey kunle afford do wey im post for kunle afford tv for youtube Where she begin talk am now say her health don affect her career she tok say the sickness wey catch her start on the day wey she dey do her housewarming party imagine she fall down that day and from there na so the wahala begin she say she try plenty treatments but the sickness no gree go na so she call her doctor for proper checkup kemi talk say the sickness dey worsen every day and she spend months dey waka from one hospital to another for nigeria Ah, na serious matter, my people. Chemicom Review say she stopped to the act when her vital organs begin the damage because of lupus. This lupus matter no be small thing o. If it affect person body well well. After she don't try everything for Nigeria, she finally decides say may she travel go abroad for treatment. She thank God say she receive better treatments for America. Kemi no forget to praise our Nigerian doctors too because now them starts her treatment before she travel waka. You e know easy but she don't show us say with determination education and good medical care we fit overcome any challenge so my people, may we dey pray for kemi and all the people with the face health issues life no easy but together if you feel this gist make sure you no forget to like share and subscribe to our channel for more updates here na di video where she talk. Um, let's see. Um, thank you thank you but ó ní nǹkan tí mo fẹ́ lori sọ̀rọ̀ angle Okay. first and foremost be ṣe gbọ́ kí ló ṣẹlẹ̀ ńgbà ẹ̀ tẹ́ fi gbọ́ pé nǹkan báyìí wà kí làwọn báwo lẹ ṣe feel kí làwọn nǹkan tẹ̀ dẹ̀ ti ṣe so that people also a lot of people are going through a lot wọ́n mọ̀ so that people lè lọ check náà bóyá ó ní nǹkan tẹ̀ ṣe tẹ̀ fi mọ̀ lẹ́yìn bóyá ó láwọn nǹkan tó yẹ káwọn náà máa ṣe just share us this experience please. honestly uh, about lupus i'm still finding a lot of um, information okay. but basically it, it has to do with um, sometimes your environment, okay. what you consume, okay. what you inhale, okay. Mm-hmm. and so forth, so on and so forth. ṣùgbọ́n lẹ́yìn ṣe mọ̀ pé kàn yẹn. no èmi èmi well mo you know èèyàn kàn bí wọ́n ṣe máa sick only, you know okay. <laughs> oh mo sick mo sick Well, i'll still I'll, i'll get better let me just you know go to the hospital. Go to the sometimes you don't even go to the hospital. You know how it is. Yeah, yeah, yeah, yeah. Tábà tí ṣùgbọ́n the leg. you understand? Mm. So it was after I think it was after my house warming, so I thought it was the stress of moving houses and all that, you know. So I they treat treat good they like we ah, doctor me pay me understand though blah blah kilo like we feel so weak and you know so exhausted and dehydrated at the same time on the blood work blood work they in clothes in fact i don't even know if i want to <laughs> i want to go back to all that story it was a whole lot it was a whole lot so and then oj i me. kò ń ṣe nǹkan tó really common mm-hmm. so kò ń ṣe nǹkan tí èèyàn kan lè dédé máa táwọn máa dédé ronú pé bí àǹkan báyìí ń ṣe you know the way it is now mm-hmm. back home in Africa is either you have malaria or you have mm-hmm. typhoid or abdekaba you understand so that's what I thought so but you know from there the person get worse mm. spent months at Lodz before I got to Lodz I've been to my private hospital I've been to Lasot I've been to you know I'm embarrassed hospital you know. I thought it's something I'll be able to, mm, you know, <laughs> do it alone, but, you know, eventually I'm just thankful to God. So later, I shall find out about Toje, and got to damage the vital organs and, you know, so But thank God for God, God bless America. Yeah. God bless Nigeria too because they started the job from Nigeria. Okay. You know, so the all the doctors are loads. They tried their very best. They you know they were there for me. They they tried their best in their you know within their capabilities and so I moved it further because I wasn't getting better. So, you know, and so so many things. So to So now medication come back to them. ẹ gbọ́dọ̀ máa máa lò. yeah yeah mo medication of course <laughs> of course. sẹ́rí mm. ọ̀rọ̀ kan wà tẹ̀sán mm. ibẹ̀ làwọn èèyàn kọ́kọ́ ronú lọ nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ pé ilé tó ṣí yẹn ni arúgbó tó pa yẹn ni màmá ti parú ah! <laughs> obama ti parúgbó ibẹ̀ náà ti lọ sàsọ́mọ lọ́mọ ah, nǹkan kan pé ó nǹkan lọ ipe à ṣe ráwọn pípù yìí tó má ti sáré ṣe nǹkan báyìí wọ́n ti máa pariwo ara wọn síta ipe bó ṣe parí ilé báyìí ìgbà yẹn ni kinní ẹ̀ bẹ̀rẹ̀. ìgbà yẹn ló bẹ̀rẹ̀ tó tọ. Hmm ẹ̀yin ò ronú lọ́bẹ̀ rárá. well èmi ìgbàgbọ́ tèmi because you know after this whole thing i got really really close i know yeah you know so from my belief and àwọn adìt tí mo kà àwọn nǹkan tí mo gbọ́ àwọn nǹkan tí mo rí ni pé gbà mí ọlọ́run máa fẹ́ fi hàn pamọ́ you know so so then ìgbà míì ó máa fẹ́ change journey yẹn pé you know well ibi tí mo ṣe ń lọ yìí ìparun ni. ó lè má jẹ ìparun necessarily. Mm, okay. but pé bó ṣe ń lọ ìkọ́ ni mo fẹ́ kó máa lọ. Mm. mo fẹ́ kó gba ọ̀nà báyìí gba ọ̀nà mi. Mm. which is ọ̀nà tí mo ń tọ̀ right now. and and to be sincere with you my brother you know àwọn èèyàn a máa ń pariwo peace of mind peace of mind mm. is actually a, the real peace of mind in the realness of it. that's my that's what i say these days that peace of mind ló wà underrated jù lágbàá. Ah when you have peace <laughs> oh my God. i'm telling you but it's very very underrated it is mm. it, it will just so when you when you are so i've been directed somewhere else you know entirely i'm still doing my job mo ṣe mo ṣe ṣiṣẹ́ millionaire ìmàrètí ẹ̀ coming soon and it's a big millionaire one alaja millionaire alaja by Senator Afolabi is coming soon <laughs> so mo kàn ń sọ ni pé I really love this job but àwọn nǹkan tó bá necessary I'm not available for uh, just àwọn everyday everyday ma ṣe the same old thing mm -hmm. not having head not I'm not condemning anybody's job yeah, but yeah. at you see the way the movie industry is going, going, now. Yeah. It's really big. Yeah. So if you have to do it, do it good right. or do not do it at all. Okay. So I'm not well, available some for people just will start about, one way. You're right. You're right, but because I'll, one way not letting enough event. Thank you. Yes, it's so, been a long time coming. Yeah, so, so right now, tí o bá mọ̀ nǹkan tí o ń ṣe. Ọ̀tún máa wà òsì máa wà. Yeah, mm. so definitely tí o bá mọ̀ nǹkan tí o ń ṣe right now then mi rò pé èjì o ni o fẹ́ mọ̀ then. Okay. Yeah, that's With the experience tí o ti ní so. Ẹ ẹ pẹ̀lẹ́ ṣe rí nǹkan kan ṣẹlẹ̀ tí ẹ rò mi rò pé ẹrù rí tí màá sọ fún yín lénìí tèmi rò nígbà tí mo gbọ́ nípa illness yẹn the first thing that came to my mind was pé ọlọ́run wà ní bó ṣe ń ṣiṣẹ́ ẹ̀ kẹ́mi afọlábí ni mo cast sí ìmọ̀ hmm. lọ́dún náà lọ the story was about lupus yeah really that story was about lupus that one we did that in we did the offer really. Yes it was about lupus tí ẹ medical student. yeah mo rántí. it was about that. ó dà pé mo ti ló ṣe ló padà ṣe role yẹn ló play lead yẹn because i couldn't i couldn't be there yeah, for that lead or something. yeah for the lead again yeah, so yeah. you now said we should find somebody but you would still make sure I'll still make sure you will be on yeah, the set. I'll come on set yeah. so i i, I now get now switch the role, the role yeah. for her. yeah it was about lupus. really so we can especially one ah káwá lọ́mọ ẹni mo ti fi ṣe kinní yẹn wọ́n lè tún láfọ́ọ̀dù ló jẹ́ kí kinní kan lọ ṣe you know the way people reason. I know I know I know. I did a movie ìgbèkùn kọ́lọ́ fọ́run kẹ́yà mistura one woman in Ibadan tó jẹ́ ti ṣàbàyí it was a tragedy movie actually hmm. and the, the movie was so pathetic The woman died like six years after, and people were telling me after that movie, why the woman out I just said, why? Why will you people I don't know how you think of, of this? Like, you know, I guess scared coming online these days. I'm telling you, mm. if I don't have a business online, I don't, I don't think I really Need come because it's so toxic. Mm. I mean, this was not how we started. Yes, it yes. was, it was, it was something that was that started with fun. Mm-hmm. It was just about it was just about fun. Yes, it was just about yes. showcasing your, your talent. talent, mm-hmm. showcasing mm-hmm. your work, your job, uh, what let people see what you can do, you know, do. an offer. But it's, it's, it's, it's become it's become something else, mm, honestly. Right. And honestly, if I have to be online, there has to be a reason. Mm, I'm I'm so scared. I'm telling you. Maybe that's the reason why people were asking me, where is Kenya? Yeah, i am only online. Then, I'm online uh, this aspect is about your movements. Have you japa <laughs> or no, you know? <laughs> Eh, eh, torí pé. But mommy won't be buying so so now no, I, no, I frequent here more, more and it be certain treats Mary. That, that. So if I do not look like I'm sick, it's because God bless America. Hmm. Yeah. That's right. That's right. Gbogbo ẹ̀dá tó bá wà nípò àìlera kan tàbí kejì ọlọ́run á fún yín lórí ọ̀fẹ́ gbogbo ọ̀nà tí ẹ bá ti lè gbà rí ìwòsàn mm. ọlọ́run á ṣe lọ́nà rọrùn fún yín eh, god bless america god bless america agbára débẹ̀ ni o bẹ́ẹ̀ ni god bless god bless naija pọnkọ tún fẹ́ san fáwọn èèyàn nípa i know tabanika tẹnu bọ̀rọ̀ a ní kó mi ta wa ẹ because àwọn basic things tó yẹ kó wà hmm. fún citizens. Mm. in terms of the healthcare it's zero in Nigeria mm. nísìnyìí ọ̀rẹ́ mi kan lọ. kìdẹ́ ṣe báwọn dókítà wa ò good. gbogbo wọn ti lọ tán gbogbo wọn ti dákọ̀ because they cannot pay them. Mm. ọ̀rẹ́ mi kan lọ sí Nigeria ó jẹ food poison. Okay, yeah. do you know that kò lè lọ sí federal uh, kò lè lọ sí local private hospital obi tó gbé lọ wọn rọ̀ṣẹ̀ lọ sí bíi alo tàbí mm. àwọn yẹn gan ló ń sọ fún pé ṣé hospital kan. Mm hospital yẹn ó kọ́kọ́ deposit nine million naira I don't know of the kó tó di pé ó ṣe tán bẹ́ẹ̀ ó ná over thirty million but ó bẹ́tà ó wò pé ó bẹ́tà kó n kówó lẹ̀ ju pé kó n kú lọ. ṣe rí lórí yẹn máa sọ̀rọ̀ kan sìn but àwọn doctors ẹ̀jọ̀ ẹ̀ má bínú àwọn tó ń ṣiṣẹ́ láti tọ́jú àwọn èèyàn tí wọ́n tara wọn wà òkè wọ́n máa ń ṣe nǹkan kan nàìjíríà i have to tell you the truth kì í ṣe pé wọ́n lè ṣe láwọn hospital yẹn most àwọn doctors yẹn gangan ló ní private hospital yẹn tó wà ń ta yẹn so tẹ bá ti wá wọn á mọ̀ọ́mọ̀ wá one way or the other fi sọ fún yín pé kíní kan pé kẹ́ ẹ lọ bì kan wá wá rí fáà yín bíi páwọn ò mọ̀ hmm. àwọn ni wọ́n máa ń sábà ní private hospital and they work with the government instead of taking care of you in the government hospital they will refer you there so that you can pay them there. Wow. Wow. They do it a lot. They do it a lot. Yeah, but àwọn tó lè fẹ́ àwọn tó lè fẹ́ lọ sí ibẹ̀ yẹn kò sagbára ẹjọ́. ẹjọ́ àwọn basic things tó yẹ kó wà lọ́sítítù kò hmm. and then again àwọn èèyàn bá ṣe ń drop dead ó ti pọ̀ jù hmm. nǹkan ẹyọ kan fẹ́ sọ fáwọn èèyàn pé ẹ má máa dúró dìgbà tó yẹ pé àìsàn yẹn wá wọ ara tẹ́ báyìí pé ẹ̀kọ́ fíìpé ah orí ń fọ́ mi tẹ́lẹ̀ ti lo paracetamol tí kò dẹ̀ work go to the hospital mm. your body is showing you a signal hmm. and then the earlier the better tí wọn bá ti lọ tẹ́kùn yàn ti tètè shake i know it's not easy òun mo ṣe ní tabani ká bọ̀ ẹlòmíì gan ò tí ì nàìjíríà lè kó fẹ́ lọ hospital so mo ṣe ní tabanika actually tẹ ẹnu bọ ibi tí ọ̀rọ̀ yìí ti tó ti wọ́ wá à ní kó n bí báyìí. Hmm, amúkun ẹ̀rọ ẹwọ́ olókè lẹ́wọ́ ẹ̀wọ́ sálẹ̀. so it is a whole lot but the last time tá a sọ wọn náà máa nà wá <laughs> we are support government ah support kìnnì kan a rìn gbòòrò a do you understand because i will not support a government that i see that is maltreating people is hmm. people are not feeling okay. I was in Nigeria I wasn't working for a long time. Yeah. But most of me, she said, mo some more lára hmm. tó bá a little tẹ́ pé òun the ló máa ní manage so people were going to. a so and then you expect me to come and still cast my vote for you no I would not and I stood my ground that no I'm not supporting this party they if they have been in government show me what have they what have they done. They started hating on me. They wanted to. Like, they me and all that. Well, I'm out here now. Uh, threatening and saying all because uh, even if we are friends, we are not friends. But even if it doesn't mean that we have to support same party. Ben, we, we have different ben, different vision ben, of marital. My, because I, I I know mo mọ̀ dáadáa kì í ṣe kán sọ fún mi pé pé you and your husband were very close very very close to the extent pé mo rántí ọjọ́ kan tó ń fi ilé àwọn àna ẹ̀ hàn mí Ìbàdàn. ẹ ẹ jọ sí bíbá yìí I'm eh, I'm I'm curious. ẹyin ṣé mo wá báwo lẹ̀yin ṣe mọ̀ pé kò sí níbà. mo mọ̀ báwo lẹ ṣe mọ̀. mo máa ń ṣèwádìí wọ́n ní wádìí ohun gbogbo dájú kó dẹ̀ fi ètò ṣe òtútọ́ ètò ṣe òdido yẹn náà mo fẹ́ gbọ́. èèyàn lè decide pé òun fẹ́ keep marital status òun. yeah private yeah private yes, I mean moving forward. so kò sí I haven't come out to say anything I haven't no. èmi ò èmi ò sí lóòótọ́ ní ti hàn. kí ni lẹ́jẹ̀ tá a ṣe pé eré náà ṣe pé báwo ni mo wọ́n pé it was just all. Oh all a joke. Yeah, it was yeah. just a joke. So it's nothing. Ah. It's nothing serious. Uh, everybody who tried to reach me, some people even went to meet my colleagues that ah that ah they àwọn fẹ́ fẹ́ ọmọ ẹni kò married though. <laughs> and um, fáàmù yín kọ́ fáàmù okay my husband's family. pé yín sori pé mo mọ tí mo ń sọ fáàmù yín kọ́. Ah, ẹni tó eh. eh, go into farming. it's crazy. How much is wọ́ warning? ah well.